الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم لات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر ألكم ذكر وله الأنثى تلك تلك إذا قسمت جيزا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته so ingini oṣù ramadan inú olùmẹ́fà ìfọdọ́ 1435 nigeria oṣù ẹni ohun july inú olùmẹ́ta ìfọdọ́ 2014 ingini karatuwa ya kwane ifisúrọ̀tún najm aya ẹ̀kẹ́gbẹ́lá yabalku ma gban wa lai Allahu yani afara aitumul lata wal uzza ai dai me shi li en kuma do akini lata man yan kuma do akini al uzza me shi luma wa manata thalithata al ukhra man yu do akini manat un teketa al ukhra en mune kame umeta gidai kallahu tabaraka wa ta'ala doi amudi de amudi umachi umaduja ne arab eba jahiliya kamara bara rema amudi gidai iya shakinihi odio lamu umachin shinete nalukuma litakumawa ikumandwa kinilla tagidai fainihi o nengishe adọjọ yulu kangishe abaka adọjọ kangishe isha adiyutu abokumawa shukolo haji abukuma shukolo haji dogbatakumawa akpa ya ade ihe akpalede onye anọ. ede akpale ya nọ onwe ya dụcha ka ebe didi bụkụmawakụmachịkọlọ ha ji nwa bụkụmachịkọlọ ha ji onwe ma adụcha omi ma mụọ ọla tikuku nchachire ama bilikwu gị mmadụ mụgị ma anyị na ọla enyo kene ka ede ya chi chene ka ma gbinye ele na echi ala etukwe ka ma na agbaribere ka ele etukwe ka ma na agbaribere ka ele alụka emacha ka e domoni mgbe ịgba albaraka lei ọmọle ohun ya ọdọ nínú jí kẹbẹrẹ ma ọdọ nínú jí kẹbẹrẹ ma wí kẹbẹrẹ ma akọla hun ma gwọ ma dọ ọchọ jí nójí ma bikẹtọ jí ma ma ó yá lẹ́gbùn ilẹ̀ ìdúhù tunale letio taka daonenyiwa muhammad bin abdul wahhab rahimahullah iyo taka dan kuma do akini kitabu tauhid ishini babi ka gidwa inhi babu man tabarraka bihajarin aw shajarin wa nahwihi aw wa nahwihima ini babi gidya akola oni gidya akwa ẹ̀hùn kì ṣùgbogbo ẹnẹ̀kì anyá agbàlẹ̀bẹ̀rẹ̀ ka olí kà lika dọ̀ ọ́ṣolí adùkùrọ́la ẹnẹ̀kì anyá dọ̀ ọ́ṣolí kì adolélẹ̀ akùrò nẹ̀ ìbàkẹ́ ẹnẹ̀kì anyá mólí kà dámúdà agbẹ̀yìn kòlò torúkí gbàlẹ̀bẹ̀rẹ̀ ka olílẹ̀ alùkùlílẹ̀ ṣolí àlẹ̀bẹ̀rẹ̀ àbẹ̀ àkó òkúta ẹnẹ̀kì agbàlùbẹ́rẹ́ka òkúta ẹ̀hùn ṣùgbùgbùn takó òtítà ainihin turuka mana gine ke ma yan gishugugu albaraka wuliye gba abu aka albaraka okuta gba aya yi jirdu giduwa yi babi ọmọ hunsa ya gidai aya ke guwa laifin suratun najim yanihi a fara aitumulata wal'uzza aida yi mai sheli yan kuma aduwa kini lata manyi uzayi mai shelu ma to ibn kathir ai eh, tafsirin wi ishe shi bayani yan kuma dokin lati gidai yanihi a odin ishe odin ishe nga bu banu takif yi kuma do akinihi uzza ohun shi odin ishe nga bu banu kenana yi kuma do akinihi manat ohun wa shi odin ishe nga mi abu quraish to eh bayani ki ya shi millati yanihi apata okuta ni shi apata okuta lele o je ne taif ni de o je ne taif ni de o gane kukuta lile ka do ya no kubu kuma rare mu yi kuma ki jolu ma dọ́ àkíní òzá ọdọ́ ọdọ́ ma ṣiṣẹ́ lóhun a nùkúta ẹlẹ́ṣà mi bẹ̀nú sakif abó sakif ó yá ní ara bọ̀mọ́lẹ̀ àmà ohun ma ara rẹ̀ wọ́n yìí òkúta ẹlẹ́ka ma wọ́n nẹ́ bá àmà wọ́n dédú bátá ma nùkúta bá ma dọ́ látàí ma náà ń kàdẹ̀ ń wọ́n aṣọ lé kàkà ọkọ̀ wọ́n jẹ́ àkíní wọlé uzza òbílẹ̀ mayi òmúnà ọdọ́ wọn máa dọ́ àkíní uzza rẹ̀ ẹwọ́n kò máa dọ́ uzza òun tí ó dè wọ́n ṣe ló àná arab kìtì dọ́gẹ́nẹ̀ ti láta dẹ̀ ọgẹ́lẹ̀ uzza dẹ̀ tọ́ uzza gidẹ́ lábàlù kàkà kó hayi àbọ̀ ọlọ́pù kúrẹ́ṣ àmànú di kò ya ni ṣolóhun kuma ní kuma ṣe ọdọ́ọdọ́ ohun ma ṣe ṣolóhun yìí ma gba albaraka mẹ́un gidẹ́ ọlá albaraka igba lẹ́pìtì yẹn wọ́n lè dùhù yìí tọ́ wà mẹ́nà ma yí kuma manat gẹ̀ ẹni medina ohun òdì ilẹ̀ ohun ìdẹ́ kpayi medina ohun delede ayi ni abo olopo huza a ausi mai hazard ogbodu ma dama dama dama ama kwenye dele o ma nei do ame ngidei kama adoji ma kuma muru chojo mai odu kuma kun su do le ole ma kun lata manata uza to ogbodu ngidei mai ni ma mu ko ku odu ojo madi lata kwiha allahu madi manata madu kwihi almananu madi uza madu kwihi alazizu o makudu leuma tak ma ni amenwi gide ba amudi gide chamomunu blema chingojo ngojo akudale nguduma shudu ole ole ole makoma allah yani alakumuz zakaru wa lahul untha jenwu a megide amenomone kele ke o alakumu zakaru amenomone kele yi walahul unsa takojo allahu ya nomonu bile ke o tilka even tilka even ojo akini seun ki salen ideba kismetun ola pe kume pe gide iba biza upe ibita mepede upe ibita o mepe

ọjọ́ akẹ́ máa kánà lèláhì àyẹ tẹ́kìdà ní wọ́lẹ̀dìn síbáhánà yẹni yẹ tó pẹ̀lú ọjọ́ aláhù kí ya wọ́yẹun dó àbà kẹ́nẹ́ dó kí múdù ṣọmánú ẹ̀fẹ́ ológíṣì ọjọ́ ọjọ́ ọkà níbi sallallahu alaihi wasallama yẹni kúl ìǹkánà lè rahmani wọ́lẹ̀dìn kàwọn maka kí ni yìí tukẹ̀nẹ́ kọjọ́ rahmani kì ní nọmaba kì á abidin omiṣẹ́ ní jírùdé àbókù máa rà rọjọ́ kèlẹ̀ omílẹ̀ ọjọ́ máa dúṣọ́ máa ń omi ọjọ́ máa dúṣọ́ máa ń yìn àmá ọjọ́ nọ ma ń ma ba ìsá òun pípọ̀ lè fàájì aṣọ ọmọ ọjọ́ dání torí máa kọ̀lá gbogbo ráǹkì muhammadu sallallahu alaihi wasallam ma ń ọjọ́ àdọ́mà ṣẹ̀wọ̀n tí إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا ظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى إن هي إلا أسماء سميتموها والله تبارك وتعالى ينيا من ويلبا láta manata uzaduku mẹ́ka inhiya ọgbọ́dá mẹ́rin lẹ́bà ilá asmáwò ó dúmà ṣe yìí sàmẹ́ìtùmọ́ ha ohun mẹ́ kúkà mẹ́rin lẹ́lẹ̀

kun fa yakunu shi qur'ani malli inna ma amruhu idha arada shay'an an yakula lahu kun fa yakun amma malli kun fa yakuni kun fa yakuni yawa yake mudalu maru tinya de yin dogi da shi kun fa yakuni yo re ni kun fa yakuni yi shebore abakwan na wudu kida bi kun fa yakunu jo ka ri je uke allo ki adu kola kola lanya she exactly alu kikanu kun fa yakuni abakwa cho yibi ọjọ́ na ní yẹn abá na ẹkẹ́ ṣe mírọ yé yú ya ṣe ìmáàrọ̀ yé yú náà yé àkọ́ ṣe dùdálẹ̀ in here àwọ́dà mẹ́rin ilẹ̀ bá ilẹ̀ asmaun ó dùn ṣe sàmẹ́tù mú ha ohun mẹ́kó kúmà an tún wà á bá okùn àmẹ́ pàmù kọ́mẹ́ àmẹ́kódúkà mẹ́rin lẹ́lẹ̀ àmẹ́kódúkúmà àmẹ́dódún lókòkè dágẹ̀ èkó yìí o de egwu mere tinye igwu ma edo ogwu yori amerudu nwa abanele imada alen ma ado ogwu ome maka alen ameruridi nwu o de ahakulu enegi ne o dorule ohun imada alen ahakulu maka ahakulu amerado nwu ma seyin o edodu ko aki seyin amerado imada alen ohun ome alùkù ẹkẹ̀ tí ó nẹ̀kù máa dúwẹ̀ suleiman máa suleiman ẹ̀dẹ̀ jígùbì máa ká bóbákàrà ẹ̀dẹ̀ jígùbì máa igbó hakulu máa ká gede inégédé jígùbì máa igbó máa kí ya yáàdẹ̀ jígùbì sọ́dáhàn ọjọ́ àti inhiya ilá asma'un samaitumuha àmẹ́wẹ́lẹ́dún ṣodún ìṣẹ́un àmẹ́kókúmà antum wa aba ukum ma anzalallahu biha min sultan Allahu tabaraka wa ta'ala idu wonyu duwa ki adunga ki tugwe kumara ramudi lelen in yattabi'una illa dhanna abo kumara rode ba en kumalle bo suniju aneju akini ashaba nei ya yunwa hai aneju akashaba nei ya bienetan to uju neju lewo madehun yin yattabi'una illa dhanna oneju ma le bon dale wa ke chaba ko ma mal qur'an da mu me won le bu neju ge nu imde ibe mi ba o le chaka e e, aiko kune e, aiko ja aiko ise ile oje se oje ise yin mudu wa ko ha ela chela ise yin mgboro abụdukwu ma hile abịakorudukwu ma donyu oyechi oye ise yi na mdu woji abanaleba eche ede abụkwu ma anagali ga amụmụ na oyona tora anabi sallallahu alaihi wasallam na be owe ma de don mu je ntu wa buma halal ma don haram ni chile o ma don ne no nwe ko u ju se oye obi ya me o ku tí a bá ṣàkàmẹ́rù ìhọ̀yẹ̀ òbí lẹ́bí tí ń àmẹ́rù ìhọ̀yẹ̀ òfin náà ni tó tẹ́ ń gẹmúlù gbójú abánilẹ́ kẹ máa pàpẹ́rù òjẹun kí ní ìhàláàlì ní ìhàráàmù ní tọ́ ẹ̀dẹ́ àbọ̀fùmọ́ anágàlgà ń àmọ́ ma ọ̀nà ọjọ́ náà ìyẹn tẹ́bi ọ̀nà ìlọ̀gọ́nà máa ṣàdí daga daga ma du shi won shi alqur'ani fa hadisi annabi sallallahu alaihi wa sallam wa ma tahwa al-anfus obilege mayu atawa al-anfus ehun ke doma ehun ki gwijaga uma eyele ma lebo iya tu gbogbo na lebu ni junu iya tu gbogbo na lebu ni je domun wa laqad ja'ahum min rabbihim alhuda iliga ya akere buma me ku gbojo nduma utona yo memele yani utona memele iliga ya akere buma ku gbojo nduma me naam taka allah tabaraka wa taala kake aka wa fa yake da wayani amlil insani amul insani ma tamanna ولله الآخرة والأولى am lil insani ma tamanna Allah tabaraka wa ta'ala yani ya je ci hayi turuko ne ile kinne ogbodo un duke do ngangeju e un duke do ngangeju duruke ne ke un pa absolutely self actualize e kuma ko ne ile ogbodo un du alu ke ngeju ke de pa ko e un du e un duke do ngangeju pa ko chaka turuke un ne ya je hayi ije chin oyo echi nwune ya chinwu nepe oyo chinwu nekwanu ee gene ka we ka oyo chinkwa oyo chinkwanu ibo ibo echi nwoyo ya chinwu nepe tudala ofe ka ojo ya chiwe iyawo e eju tuda nabi ẹ̀dẹ́yìn ní bá

onugunuga alebi sallallahu alaihi wasallam o kweta wa pa okoro ya won yoka iledu ya kerebo ya kerebo aisha wa yan ina aisha aye deke iyi hun eke gbe pa kusaka hun enye do mo gini ni duke bibobo mu ase o de de minu kebe hu he bibobo kamaru kamaru kimi ngum eni ko ojo de minu de keta ba ilu nwe damelutala le uye nwe denu anibi le tije oyo ya ngo mune e odomo nele ni enwe denu ede ama oye du egun bi apa kin alike bi apa yi he lo gele me ode yi oyi ma mi apa yi anibi sallallahu alaihi wasallam kai ngene ki wa bai ngadu da unga nere da nyumba be keji nguda anibi le du gwe ogba yo na ogba nri ujene na alilu ita uja bukar kinna ba kuji umar ridwanullahi ta'ala alaihim ajma'in amin ene na yo ya uboro ika ni uje ngo ja ngo jogo ya mi ibi ma da ngelele nke uyu ne ke ya e, ke ni e ndo mo ki en ki do mo du ka che ngai dan ibi ma do amma mi sahaba ni sallallahu alaihi wasallam oju oju makama ne kola ma ba

agwe maduma ya ndu ni maduma ya ngwe ni ebigi duwe du gwe yihu ke tinu gwe ya eyi le li geru talu yi ebi le du mi ngudu hu yi madu jule to aba cha aye akakore kalu gin amule ya kuda ma o ma oh, mule kuda ma ma kule da malu ma wole pe ku ma ngwe gwe ta gwe mu ni ama ku se na umur ngodi radiyallahu ta'ala anhu amunu kumeta re sena maru bu alu yini yawo nganyi ta ee ya ohoho elu ya begi ya ohe ye ya ohe kede ebe yu nete edu onwe ebe gidu da ekalu gide wa gini ye hun mm, echabudu onwe eh, afun achola heholo doro da de chola heholo ogun elu eni amam na gala ma ya ala ma bibi eku ge chedu <laughs> eh, de ne onwe anen onwe agwo gene gele ara ibi ara ẹ̀wọ̀n eh, e e, ya ẹ̀yìn ọ̀rọ̀ nga fún ayá òdo kánú nga àlì nga mìtàlù nga nífù nga àdùkù nga dà nga mẹ́lẹ́ nga nífù sálàsílà mẹ́ni wàláhì tàláhì ẹ̀wọ̀n kì dẹ́dù yẹ ta maa ó máa wọ́n kọ́lá ní mẹ́ta náà ma anabi ya nibe kama yubo abu ayyub al-ansari radiyallahu ta'ala anhu abu ayyub al-ansari radiyallahu ta'ala anhu kuma wo kolo yawo yewa kuma wa onu gun gun di dunyin ide wo be inu se gilo to ilo ti dunyin o ide hun na gbegbe dunyin mo ide na gbegbe du omo ma yal bona assalamu alaykum wa alaykum salam unu blede yo adu yi anu blede ni agito enele ngani sallallahu alaihi wasallam ni un muhammadu rasulullah hede abakar eda kulun umar ya ngoda kulun ama meta le do mu ta hu matini ka pa kidu he gbadu matini ni ile o da bu lu yona bi sallama ene leki ini beto ge ya we yo ma tere yi we mu ko mu ye man no eda lu bu lu yona sallama pa ene le aki we ne de ka wa kumi na ba ne ile ilẹ̀ ẹ̀mà kí ṣẹ́ńkẹ́ makọ̀lá ẹnẹ́kẹ́ a ṣe bẹ́ta bá yọ wẹ́kẹ́ ẹ̀dùnhìwà ṣe bẹ́ta bá yọ yìí makọ̀lá ẹnẹ́kẹ́ a ṣuhu ayọ wẹ́kẹ́ ẹ̀dùnhìwà ṣuhu bá yọ yìí má tè ní ní dòhì kẹ́dúdọ́lẹ́ mo nà wẹ́kú makọ̀lá ọyún fóònù yìí hello hello wọ́n nẹ̀ dẹ́ẹ̀kẹ́ ok àṣekú ẹni náà bẹ́ẹ̀ hùn fẹ́ ipalu nìyá dẹ́wọ̀n ipalu yìí màkì má tè ní abanilẹ́ ni má lè mí kàkùmá dọ́ àkíní àbúzẹ́ ìdí ìkọ̀tàkàdá alùpùpù má dọ̀ọ́

The circumstance ìkà ní ṣoní ìná yéjì ìkà ní fóònù ìkà ní ìkà ní welcome welcome welcome ìṣẹ́yìn láìnù ní nọ́bẹ̀ ẹ̀dọ́gẹ̀ orin àti nínú sẹ́wọ́n dúkì yẹ́ ó tẹ́ nínú òyìn ẹ̀dùgbé ẹ̀ẹ́dà alùgbọ́n ògbò nẹ̀kẹ́ àti sàlámù alékò alékò sàlámù wẹ́n ẹ̀lẹ́gẹ̀ akúmi nàbà nà ẹ̀dọ́mọ̀ ẹ̀wọ́n odú ẹ̀dọ́ ẹ̀wọ́n jù ọlẹ́ kí wọ́n ìkà mẹ́ta ẹ̀yìn agbọ́gẹ̀ àti sọ́dẹ̀ sọ́dẹ̀ sọ́dẹ̀ ó mà kú ẹni tabanla ni bisallah sana ma udola udo umie na bana ide inwa akun kete danu turuki aneju kun kete ke kene gide yo aneju akun kete ki ada ki ango kere ba abu muna kulun yenu aba na bana ide e na ba ko na bai ango de kun eto agba agba oyin kwa ne ya wono mole ya o magwa ya ta mele yi yi yi buk marufi o ta kuma yi yi ọ̀nà kẹlẹ́kẹ̀ gbẹ́rẹ̀ yìí ọ̀nà kẹlẹ́kẹ̀ gbẹ́rẹ̀ ẹ̀dọ́mọ ẹ̀kọ́ àgbùgbù yọ ya ń kó wà bọ́ papí nípò yà áyájú ọ̀nà yìí àgé ọ̀nà yìí ẹ̀ lè du ọ̀tọ̀ ńlá de yí ẹlẹ́pẹ́ kì ọkọ̀lọ́bìlẹ̀ kó yà áyájú kó yà ṣòlùká ó kọlù ń gíní ìwẹ́ kọlù lẹ́mẹ̀ ìgbàdúkẹ́ wájú ńlá de lẹ́lẹ́ ó yóò nà ẹkùn

nnugi ogonya ka ị na-amụ nnugi ojima nnugi ileba nnugi kwaghị ịda ma abụghị anyị balansarị ụmụ ochuru nnugi ịgba n'ebi ihe ọjọọ ka n'ebi nwokwu maka we medina kọdọkọdọ yi ma amụ na eji adịnya tara ikwuru akwụmi a n'ebi ene ya ahụ ya ahụ akwụmi ma ya ni ati ni kenya arụ oji emi ene omi arụ oji emi inu me kona rakumi ko innahu ma'mur rakumi gire ba oda ma dun inu bu ma tin yaro mu ko ju atin yaro ba mo ya yaro ogala ma tono amana ji rakumi rakumi le ya dagu be ibu kin no loda no loda imo da mo channel ile uyu mune ino loda no loda mo channel ale de kile ukulu ya bu ayu balansari yaro abi yukolo mole mutekwe ani bi akutana rale gbe ka bi wí medina kọ́ọ̀dọ̀ kọ́ọ̀dọ̀ ìkúrú ya abụọ abúwa yóò gị àwọn sáré gidẹ ọmọlẹ́mù rú tó ẹni lẹ́yìn ibi àwọn ọkọ̀ ọmọlẹ́mù àwọn ayọ ya abúwa yóò bá àwọn sáré iná wa kò náà ma kìlí àkánibí sálàmà pa màọ́lámà gbá màdọ́ngọ́lámà gbọ́lámà mẹ́dọ̀ yọngọ́lámà lahiya ulama shi lahiya ne shi amma kama ya judu ere eh nnu ya ya judu ne ya tuko ya da bi hono me gba me akuli se ni gbume ama yedo ama yedo he ama ama yedo e yu ama du e ge le ere re inyamo inyamo amo ama laun ki ne ñami ye yoyotuli humako kucaka yamluduhu i doha yamila make wenaro iro beŋyole lekuwe fero kama amasu kolele amade laŋamele jukumanu kolele naci nugunugu yami tegu yoli debino i debinu gbadane debinu dugido yen ko kucaka i gbadane debinu gbanyenwe komdagogba bokuma mani debinu mijeta ma yokununi debinu legogba magu abageti ya ci ye kachichi tanu kuma aka nwa gede ci ogele aka da inu ye gbe kuma aka gede ci ale nu fresh ete ton ki ade ye ete to langa ne bi akuma do bi alu du ki alu ji ki alijiji ji je enya bi alu tin de bi ni to ma li gen ke di ba adu bi nu gede wo ke di le bi alu we ke adu mi bi ishi kada ko pama kana e ba de binu gani be ko mi romo ko so de binu lele o ma gba yin kwa ma dugo gba ma wu ye na mekeje ameje o nga oda bi teke won kido binu amanta igba yin ba wu utugo ko mi bi ko binu gba da gba ma ya me ye ame ma ni ko ye pa me gba yin leta me kaldi ojo e ma ko ke mi abaye mi elagide kumachikolongi yelagide ide ikolela yewo ya yenu wekemi wekemo igbeli igbeli igbeli meta wadu yi igbeli meta wadu yi omi oke woye gere omi iku ana welewo iku ana ede iku ana ehi gbogbo di igbeli gbagbo chako emi iku yin ele ule ule ule ule ule ule ule manela nade manela nahi ahi manomune na awo yìí kò máa wọ̀nyí tá máa kílẹ̀ tí ìpò kò máa dé ẹ̀wọ̀n òun lẹ́ máa ń kó wá máa mú kájọ bá níbi sálàlá àdìsálàm má nílẹ̀ náà lùtálù yìí ẹ̀dẹ́ ló máa wá tó á lẹ́yìn kámẹ́ lágídé ẹ̀lájú bá níbi yọkì ẹ̀lájú bá bákàrù jọjọ bá ọmọdù ama ngide manu jengi na ye ya ya lituba mo amira kunu amukunu iki nejane penya ominunu ya ya pinyanwe ko ngomele dawu manela naje mandibinu naje mano manunu nangmo ominunu dalu senna umuri nangmo ni bi oche ni ngati ni kolao ene ngolege ene ari ari aka ngati ni shuwe were ya nkwo ye ka ma surata alhakum takasurita ukpuji ngomo engo yoka utitala surata alhakum yani thumma la tusaluna yawma idhin anin nahi yani wallahi tallahi amyanya tuini no jona ujura kweje tena mbure yana agora kama ye ama ke chichu le le o yamun uyu ne ngama wa uhu ngune de unka ngama yenu uyu atame nini ela idu kameru talu idu kweru talu ya tuini ni ngelo no da ya taba rubu kama ji kama da domin taluwa hey yake abun kamen ra kumi kamen nukuno kamen nuyi abe nini amela de oyona yi ma ke chu ne dunga ma ye nwa kolele ne ne dunwe ye ma tenini uwe ko ne duwe ye ma tenini ene ti aduwe ye gbogi du ko ta ke duwe ye ma tenini oyona oye nwa ogbe ma yo ma yo me ga chulo kawo ọlẹ́hun dúkọ yóò ṣe ńgáni sallallahu alaihi wasallam ilẹ̀ ìbọ̀ rálẹ̀ mú dùkọ́ yóò dúní ayébá ọ̀pẹ́ wọn ṣe múnẹ̀ yá ṣe múnẹ̀ pàánú ébùṣe wọn yá bùṣe múnẹ̀ yìí ẹ ṣe president abáyọ yìí àfẹ́ ó nà áwẹ̀ ẹ̀ kẹ́mí president ó yóò ṣe é fami àfẹ́ ó nà áwẹ̀ ó nà áwẹ̀ ìṣù àwọlẹ̀ nà amaghị ko na ajiwe uje nwe gị chie ehi e hie eko prepare ma prepare ma aka yo tebụl e eh? kpakụcha ka du kedu erugichi na eh? na egide ọmọ gị achị nwale na-egide nwele abụrụ na abụrụ ka mụ na ma kechi prezidenti yi ma kechi prezidenti yi ma ọ ma ma bụtalụ ee wa bụtalụ ya alụghị ma chie kpame enegi buchu ube eme enegi dugwu na dugwu na eme enegi gwu ugwu eme enegi duo isebulu mụ dua eme wee mụ daa bụtalụ ya alụghị ya ke niile uche ebu mebụtụ ya alụghị take wa achi alụkụma wa bụtala abenyekọm ikpa ugwu ata ata ege ti na-edunwe ọlele ọ m dabi ọ ga na-eme abụrụ ka eche n'ile gụ ma gị ka onye ogboji ma magwe president enwu bụ onye ile ko yomachi nwu ele tibi ko wa guhole ngole yin ele tibi liga wa guhole ngole yin yele so oyo che nwu ne kwan imdo ya ba ebu enwo ya bu epe yegi bobo ya reserve tidale qur'ani ni amlil insani ma tamanna ai dai ha ya je ga ọjọ́ àkíní fọ́lìláhì al'asmá olùhùsùnà aṣemẹ́ fọ́lìláhì al'akírati wal'ula aláwọ̀ tàbáraka wata aláìníhìn tọ́ ọjọ́ na bá òun kùn ẹ́ṣọ́ ọjọ́ òun ẹnẹ́ yìí iya àwọn ọmọdé ilẹ̀ وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى وكم من ملك في السماوات الله تبارك وتعالى إنا نور ملك في السماوات أما لا يكون ما la tughni shafa'atuhum shay'an ku gbo ma ti manya shi ku didimin abdul malaiku nu yima ku nga kola mare o ya kini amalaiku tu yima ma dukuma ne tu mero yo dukuma ne yin ku gbo ma ni ke chi kuno malaiku du ni ki wada go yo na ga ke ni gide o yo ko ne ni gide mi ka gba ke ni ya lo ki mm ni kin eh eh de ale mi ke lo ẹlẹ̀míálò lè bá wọn máa lè yẹn na kí ẹlẹ̀míálò mẹ́la ikú ní kí ṣe ọjọ́ náà ní ìlàmìbáàdì àyàzẹ̀nà lọ́hù lèmẹ̀yẹ̀ṣà kọjọ́ lè ga tọ́ ọ̀nà kí a ṣe ọjọ́ náà báyẹn yàgbà mọ́ náà kúkọ́lọ́ yìí ni excellent ní

kí a gbóná yóò náà rẹ̀ ẹnigí ẹ̀lúkẹ̀ ẹ̀nàbù ẹ̀lúkẹ̀ ẹ̀yẹmà ẹnigí ẹ̀lúkẹ̀ ẹ̀nàbù ẹ̀lúkẹ̀ ẹ̀yẹmà ọgọ́dọ̀ àmìgí ẹ̀lú ibi kẹta kàwọn ayẹrẹ ṣe ọgọ́dọ̀ náà mẹ́ntẹ́ nọ́la náà ló ẹ̀yà tí nìkú máa dọ̀tákàdẹ ọjọ́ náà kẹ́nìkẹ́ gbàmú lọ ọjọ́ ẹ̀kẹta ní ẹwó dàmá ohun ẹ̀ṣe yìí tẹ́nẹ̀ kí akẹ́wọ́ mẹ́ta ẹ̀ dàmá kí a ṣe yàjẹ́ ṣe kẹ́nẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbàmúnà ọyọ́nà kí gbàmúnà ọyọ́nà ní anabi sallallahu alaihi wasallam ẹni àmì ìbáadà kà á ṣe gidẹ́ ibà àmà ń gbàmúnà ọyọ́nà dá olólóhùn sí kùránì pàálẹ́jì kùránì bódúkù má gbé kùránì ẹgbàdẹ́gbàdù kùránì dọ́ọ́mà ẹgbàdẹ́gbàdù kùránì dọ́ọ́mà kùmọ̀ má gbé mi kùránì níbà

150 ìjọ ládàkì ẹni ojú oṣù òṣìkọ̀nsá ní ẹni 150 gbé dúkùnmà ayákùnmà kí ní kúrá ní iyi ayá jẹ́ ìyìlìun sí pàmẹ́lú ọjọ́kẹ́ẹ̀kọ́ kúrá ní pàmẹ́lú àmáwọ̀ bọ̀ ní kúrá ní pàmẹ́lú rẹ̀ oge kúrá ní ìwẹ̀ ọkọ ọkọ́ kìdó yí ọkọ́ kùnmà adúwẹ́ ojíun ohun àgùtà kẹ́gbì kúrá ní kúrá ní lẹ́jì lọ́gbọ̀ mẹ́ta tó yí oyẹ eyi. iji lọ́gbọ̀ mẹ́ta wọn tí yóò yára kí yí lógún tí yóò yẹ ẹ́ wọ́n ní nìyàn kẹ́ gbígbà ní ṣọ́ọ́jọ́ na kùrá ní gbọ́ọ̀ nù ṣẹ́kì mú dábá yìí ṣe fi kùrá ní kùrá ní gbọ́ọ̀ọ́jọ́ na ní ẹ̀mdà ayọ̀ ní kùrá ní ẹgbà dúú ẹ̀dẹ́ akam tejuido oda tejuido e kwa egba egba li joda waratil alquran tartila egba lu ko jo akuma bi quran lele to quran le agbo omune wa chaliji e o meji gi agbo no ko yo anibi kan wa de ina ali ja mo gbo ojo na ga mugu ma jaliji kuma ma jaliji bi anwo nu mugu ma jaliji kuma ma tuhunye aliji manu iolu ka ede ike akịrị bụ nke ede oyi onugbo ya keneke achọka ke hụ n'ala iyi oyi onugbo ya ma emime ikwuru anyị rie ya emime taka e akwọ na aliji aliji aliji na nụ ètòdá alẹ́ aláwọ̀ tó bára káwọ́ tààrà ẹnìyí gbogbo ọdọ́ ọjọ́ ọ̀nà ń àmẹ́lá ẹ̀kọ́ agbọ́wọ́ àmàmẹ́lá ẹ̀kúrú nìka gbọ́nà ọjọ́ ọ̀nà إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى بكو كوجو تونو نيني ki رويجو maye ne ki ungi chojo ngoje إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى نعم innal ladhina la yu'minuna bil akhirah abogun ma di imani po ojo ojo titala ni ba la yusammuna al malaikata abule ma dudunga malaiku tasmiyat al unsa udu no bulengo ma dudunga malaiku ina bogun ma ka malaiku to munu blojo na meshi tadi ni le ojo ati godo ojo ati no gele amin ami yehudu masha kolale to israel o jane india eluma macha akamela kuchomo nubulo jo ngabele shi mm to ojo akinihi wajalu almalaikata alladhina hum ibadur rahmani inatha ashahidu khalqahum satuktabu shahadatuhum wa yusalun ojo akini mama malaiku magonya malaiku mama rugugu omunu bulengojo malau yani to aideha ije madane bakashana malaiku ngamalu ngamalu yuru bulola malaiku ba Ok, iji ali ma ma gba emegide ebe ma akọ ya nịkwụ ma atụmi nị na-eji nwe ngwọna wọma bihi min ilm manu ma ọla leta ma aka inu egbe yugede ụmụ ma gbe yugede ma akwala ya ọjọọ naam oke naam وما لهم به من علم إن وإن الظن لا يغني من الحق شيئا وما لهم به من علم ما نمولا لتاك ما كاينو أبولي ما مبيجا ونو وغشيكو ما مبيجا ونو ما كولا نوه ما دهوجا نوه كوي قرآني adihuja nwe kwe hadithi imude nwe kweli ane kanwa duchujwe oyi egide egbo ki koka de tigbe be mlatan amara ba ya ko yi tayri oyi egbo ne ge yade make akal ka nibi kare make akal ka nibi akal al qur'ani kare al hadis kare gol ko amaka kere be ka amara ba yo maro no amara bu ji oyi ei ani bi rugo rugo ani bi ki akola gide ani bi shara bi ni sile shengu mami huja duwe ko qur'ani mami huja duwe ko hadisi eka ki maka maka saudia maisha hizi huja na muhimu huja sio taka daile huja sio taka daile huja sige yekueleane umarushi huja nga dini huja kwa malum bi ilmanu maun iye tabi una ila zanna oju neju nga maru oju neju nga iye una ila zanna wa zanna uneju ba la yughni min al-haqqi shay'a ibe bo pege ya ci ya ci gaskiya ne annabi sallallahu alaihi wasallam yanihi iyyakum wa ghanna fa inna ghanna akdhab al-hadith ina na hu miti miti gbiti kuma rabo uniju te toru uniju ba un chagbo mi pa ko chakati na'am فأرد عن من تولى عن ذكرنا فلم يرد إلا الحياة الدنيا فأعرض عن من تولى عن ذكرنا الله تبارك وتعالى إنه ميجو أدوتيون بندو كي أدو بيقبولا وعريا واتي ندو كي أدو بيقبولا عريا وابا ميجو أدوتيون بوتو كوني نابان لي إدي ما بين آلغة walam yuridi illa alhayata dunya ene gimati tinan dun ki mudangi laike ti dogbi mu atini nabi sallallahu alaihi wa sallama annabi sallallahu alaihi wa sallama tabalaki wa fi hadithi yake imam ahmad ba yani ad-dunya daru min la dara la yani dunya ga wun yin shi ngane wa malu min la malala ene ki ma no kon nga go ko duniya ka ko ko ju singi si wala yajma man la aqala ene ki ma na ankilin nga kengi le ko ma ima ki aku boten nga gwa kengi le ko kinete kugo nu chojo sallallahu alaihi wasallam akani bi shaja adwa <coughs> allahumma la taj'al ad akbar hammina ide adwa kami sahaba nabi sallallahu alaihi wasallam shachi o ojo ekigeni le ekimudu nga òun àdọ́gbà tàbálì tàbálì ní mọ̀nà wọ̀lá mẹ́bìlára ìlmìnà ọjọ́ ẹyẹ́ ní ikí múdò òǹtọ̀ mẹ́ogbó kí lè kàdé ní mọ̀nà èyí lógún ọjọ́ akọ̀lá ẹni yá alẹ́múnà gọ́ọ̀hìrán minal hayati duniya wọ́hùn anil aka dúkìdà bẹ́yìn ilẹ̀ mashi numan ini gi mola duk de ya seti gedo aku mata mama mi gidanin ini gi mola duk de ya seti kedawo ma kuma ta mama mi gidanin ina seti ola duk madwa kwa yangini kedawo numo kuma operate mama ne ki operate ngunin yeni ashi tele ba ka me chidu dan galaxy le android le uh, oh, eh, eh, amado blackberry le ola ashi duku edwa kama mani ke operate lege ne bogo ya'lamuna zahiran min alhayati dunya enwe duke da ile ijo ama ojo ilele chama ama ma unteki imdo la bolu ngedwa club bolu yo ogbe ili mi duki domo ijine ili mi duki domo ojo kuma ki club ma, ma, ma, ma, ma, ma, ma, ma. àmì pílẹ̀yà dúkùmà tí táàrí bọ́ọ̀lù ní kí klọ́bù lẹ́ mamamamamamama ìṣẹ́mùmá àbẹ́kùmà dí klọ́bù láàrù bọ́ọ̀lù àbáyọ̀ ìṣẹ́mùmá ẹnẹkùmà dọ́mà kajá àbáyọ̀ yàkẹ́ àkàbẹ̀ dọ́mà kajẹ́ ẹlẹ́mẹ̀ mami kọ́bù dúnú ẹni àmẹ́mí táwùsàn dúnú àbáyọ̀ ẹ̀mẹ̀ mamu ṣíà ní àmẹ́mọ́kọ́ lẹ́ ṣíà ní àbáyọ̀ ẹ̀mẹ̀ ṣẹun kébi ṣí nípa ẹni ibi ẹ̀rẹ́mà pẹ̀lú àbáyọ̀ àrùbọ́ọ̀lù gidi klọ́bù yóò gbé kùn dẹ́ ebi ṣí ní kọ́ ìṣẹ́mà kébi dọ́mà kọ́ iye olùlẹ̀ ìṣẹ́mà kí dọ́mà lulu ẹrẹ̀ omúgúté akẹ́ akẹ́rẹ̀ lẹ́múgúté mẹ́ ẹrẹ̀ na kẹrẹ̀ ó bọ́ akẹ́ akẹ́rẹ̀ ń lẹ́yìn ìrọ́ máa bọ́ mẹ́ iná lèláhí bọ́ iná ilé ìrajú ìlìmí ègìdẹ́ yẹba ọjọ́ ilé ń ṣadún mọ́nù tábàdù bọ́ọ̀lù mọ́nù skọ́ edo ma agwa ne kama gini alijira melana ka dihu nga ba yoyin so limu na akpale gige enwa akpo obie enwa enwa akpalu ola one bie se ku ma a, temema ugbo ma gwe iyo iyo iyo village ko eko eko amadu abosu anumọ ọgbà gàdá gbogbo ma tí wá tí yíké ṣe yìí mùlùmọ́mù ma ọmọlẹ́gbò àádọ́ ọjọ́ kàlọ̀ ọjọ́ ma á tí amadu ọjọ́ ma ẹni káàkiri ayé ahanike wake ni alito ona moja mene yeto iyi juwe juwe juwe juwe juwe ulmaa ngode do mango me ma juwe mu nga kito umya ya lipo ule tabuchu unya ikola takuda da kalu tomo ule tabuchu unya ikola onda bi angul ma mala kono yi machine biki gwole ku gwole ku daba lujaji daba lujaji chulukai aba jine chulukai ugbo kuma ajo village village ona jiji ona jiji tabe na kini o mo ti dala ile ya ne gala ma ajo yi na kare kuma na to na te ne ki sulma he o leni ameha ta am ena ena ashwa ji ngame yeni i eno mama ka ke do ke do yupali wo do meta ke le wudu e wi e ashwa e e e, ji ngama pe gba ka ma gbo aji ka dede se wo do meta ke le wudu ye dule akukakito ọkàtí òun wọ́n máa ti gẹ́ ní yéèhé epo ń ẹwọ́ máa tàí epo ń ẹgbò lọ máa tàí ẹ àdọ́mà tí nìkọ́lọ́ owó ọdún mẹ́ta gẹ́lẹ̀ wúdú ìmẹ̀ owó a máa kú ha inẹ́nẹ́ dúkì ní mímọ́ pẹ́gì aka àmì alùpùpù ọ̀lẹ́ ní yẹ́ ìnẹ̀ mdà ní mi a ilmata ga jika daga nan ka ina lillahi ga hmm. hmm, le dibo ka ngo ngo go yi egwa ka alhamdulillah tako le nga din man alhamdulillah e ka ni kiri bo du ko e de ngo chal kele ke ngo ba ka ka alhamdulillah me be ke nya o e ya da tu bi yangi e le ma ka alhamdulillah im da din un alhamdulillah e o yo ko yo e tin ke na na ko to e ni village yi kaju a suka baka tu masalaci gin a tu masalaci amma kwa ke bama kunna ruma kuma amma wa ma kama ku mun zudi ne karuma amma ne karuma on ajo a ajo a ochinga a chano lukola dini a chi pe aba chi pe nge gbo ochi e gbo alasa ku alasa azura ta alasa de nge gbo agba alasa de bako ya kitu anya lo la shitaka da ya ka choki kanya chalo lai ka chalo lai kubya ka kubya miji ka majo

ụgbọ ma anyị taa ma akọchi enwe bọọlụ ire ịnụ ama ma ka kwụ na ejo ka mee atin ame anyị intanetị ame anyị gịnị gị agịtọ enwe olugbo yoyi intanetị o enwu duketi ahụ ma a chọọ ahụ ma aja gile nke akpọ obie nke ọla bie ị na-edu ga n'ike ọchị ọla bọọlụ yi ma n'ike ọchị ewo ya a ne ki akola dini nga mona ya den te onji tak mama me gbala la nga bo man nini mi ma ke mele mi leji ma ke mele ko ka le te ke le si ako mi awo mi bo mi ka ago mele ti ma machine mi elo na da alo ala se ri ti ka fe abu ka kamu mele mele ona ji ona ji ona ji kuma jo mama mere he oni kamu ne niki jo mo kuma ni ili mi ola bol nga ma jara ro ni ka en en chale ngeden chale ngeden kalu ke de de ro ka en ki bo yoro fu amado amo amo amado di amado di club maka gidi ro fu bi yo di club ile do club e ke di ro ka me ka je le o gane ta ko amas ne ka no no no amade le la e te ma ja ka de ọ̀la idúkù ma yá ka omi àní lèmi ọ̀lẹ́ ìlú ìlèmi kọjọ́ ṣe ń àmà dóhun yọ yìí tó dálẹ̀ ọkọ̀tọ̀ kọjọ́ kó wá yìí ẹgbà kọjọ́ dún wá yìí ọjọ́ kó wá kakọ́ṣù kọlọ́n àdìdì ìnàbódú kọjọ́ kó máa káàbógìdẹ̀ àmẹ́yìn ìnàbódú ma nàdìní nù islam agi effort iwe kọli ekechi kadil hinyọba agi agi contribution ekechi nga turu kadil hinyọba ini kuma ya to yona de ene duri club ke belong to club gechi o yodo yona che dini ni to abu umawe umawe ko anya do yona ba so ini effort ka ke make icha icha ngene unge mo ba yoyi umma dini se ko kwali ni umadini sekpekalu yi otakada keli ali ni uleke na agba agbakedu madini ye otake potala ali emudugbodo adini enumenga adini dun amama mda ogwola ayen egidulu gbola uche udu chuma kedodu chabayo enigedodu cholujo yimejo olujo yimegwa igede echa dama ede igede echa gbagba ede igede echulu ede igede echo ame ede alùpùpù àdọ́pàá kó ṣáká ẹmọ́dún àtànẹ̀ pàkúṣáká tó alùkẹ̀ mọ́dún àtànẹ̀ yìí alùkẹ̀ pẹ̀gbàdẹ́kẹ̀ ṣùkọ́ ìṣẹ́lẹ̀kẹ̀ mọ́dún yìí ẹ̀wọ́n ejú dẹ̀pá torúkẹ́ wọ́n mọ́dún àmọ́ ọ̀wé kùmáṣe torú omi tẹ̀látùl isis kai màdílẹ̀ nàfílà ẹ̀mẹ́jì kùmáṣe òdòdó tákùlù máa kí mẹ́sàlásí ẹgbàkọ̀ alfẹ́jẹ̀rádù yìí rẹ́ká àti nìlfẹ́jẹ̀rì ohun màdílẹ̀ náà ṣe lè kùmáṣe kálùkà ń ṣe náà kùmáṣe ó ṣe alẹ́ yìí máa ọ̀lẹ́ṣẹ́ kùmáṣe yìí salatu tarawih ma dile wa wo yeku ma julu kwa ne ma chi odoyin salatu tahajjud o um, ma dile seun ko tu chini ni haya ba ko lu chini ni hayi e, e wa ma ko o tu ko la yu yayi wa wo yeku ma chi nazla ma chi gbale salatu khusufi o um, ma dile udu amingi gide ke ngo ma yogel alke mame ke madama ke mo yujilele ngo ngo nalu ke ngo mi ili pe e ko che ma ko ẹjìnì tí tinini ọjọ́ àti fún sàálù ahàlàzíkẹ́ ẹjìnì tí nínì owó oṣù méjì oṣù mẹ́ta bá ọjọ́ àrí rẹ̀ ṣe gúnmẹ̀ ṣakamọ̀nà máṣínà kí kẹ́lẹ́gidẹ́gì má tẹ̀tẹ̀ mẹ́wọ́n dún ní òun ọmọ wà bá náírẹ̀ yìí ọkọ̀ṣẹ́ ìṣẹ́lẹ̀ ẹnẹ́kàníkẹ́ díìlẹ̀ pọ̀dọ́mọ̀nú ẹ̀díìlẹ̀ abájá tọ́dọ̀ owó yìí mẹ́ ẹ̀díìlẹ̀ abájá tọ́dọ̀ bọ̀ mẹ́ta mẹ́ tọ́ ìyá sí school of nursing àbẹ̀kí school of amado school of health ọdún méjì ọdún mẹ́ta òun mú dàbí àwù òwú gidi tó ẹ̀ alùpùpù máa ń lè pakó chaka ẹ̀kọ́ wa kẹ̀ ẹ̀hùn kẹ́ máa nù máa ń nì yíra dùn àgí ni ìmá ṣàkú onúgbùngbùn wọ́n rátá nà ọ̀gẹ́nà lẹ́bà onúgbùngbùn máa mọ̀ abánilẹ́ ìyìn ni abájọ ẹ̀ àwọn máa lè bá àtàṣà ẹ̀wọ̀n dùn náà kẹ̀wọ́n ṣánẹ̀ irọ yí ejú algamacho kàdópa ní kí wọ́n ti pakọ́dá kẹ wọ́n ti makwana ma mbegedade madu no ma chuguyo ma no ma noya mashini koshe begedade oyo yema ma kana tukurani shi tudale maini ilimi ya dini ba min al mahdi lil lahdi shi ma ya bi me shane e ba kele kutaki ada to ogene le piting ya ngode ena dogujo ma kanini age na dogujo ini time ke ngo create ke na tini ne ngadini i mean when gray hair is not a barrier to learning ní lójí takamori da kìí mú di ihò bá e ike ma mọ́ ní ẹnìkìtì ní ìdúró kẹ́kọ́ ṣe pọ́ ẹjọ́ kí àmì ìjìkó lóhùn nwa tí ẹwọ́n e àti nìka kọ̀lá ojú wọn àníbi ẹnìhì e ẹkí ẹgbàdú ẹ na ṣàdọ́ àkọ́jọ́ ẹjẹ́ ní ilẹ̀ ètò bíkí mú mi gbé du kún gbẹ̀yìn àdí na bẹ́ẹ̀ bọ̀dọ́ egbadu ma ẹgbàdú ma lé ẹnìkì ṣọ̀kàtú màá mọ́dágùn máa ti ní nìyí alẹ́sàlámù alẹ́kù ọgọ́ ọ̀wọ̀ kò máa ṣe máa ṣọgẹ́ nìyí tọwọ́mọ ènìlẹ́kẹ̀dọ́ máa tẹ̀ ìlìmí ẹjí yọ́gbà àyọ́gbàdọ́mọ̀ ó yí lámí sàábà níbi sálàmà ìbọ̀dọ́mọ̀ ó yé ènìgídẹ́ ìbá àmàdé wọn àmàdé máa lè ní màdé yìí ní tẹ́ àmàmàdé máa lè lè jùkọ́ lọ́mà lálẹ́ aṣáyún yìí ní tẹ́ ẹgbà dú ẹun dúkà máa kánù máa ní máa tí nínú àmà ṣe ń abá náà ilé máa kẹ́ na annabi sallallahu alaihi wasallam ni allahumma la tajal dunya akbar hammina wala mablagha ilmina fo ojo ejeni ile iki mudo mo ungacho uyo me ubuka uma ka dini mana e ajeni ile iki mudo ungacho ubuka kibia ya mudo nkete ngi bia ka dogbe le ni mana ojo akini meju editinyo bele duke adigi tinyo bare ate ki mangori engo munen lam yuridi illa alhayata dunya unti nengo munen engi lai kete ngo mai engi lai ya nenga ya tini nengo ya nenga ya tini nengo yojo na gani dhalika mablaguhum min alilmi o me ubukini mima ubukini kadidon na'am ذلك مبلغهم من العلم إن ربك هو عالم بمن ضل عن سبيله بمن ضل عن سبيله وهو عالم بمن اهتدى ذلك مبلغهم من العلم الله تبارك وتعالى إنه أو ميوغو كلمة مالكادلة أمدومو ọmọ ogbó kí lè mi máa lè gàdé òun dánmọ̀ ẹgbà dúkù ẹkù náà ṣeun dàmá ẹ̀nà ẹjú dẹ̀pà tó lókẹ́nikẹ́ understand ọlẹ́nẹkẹnẹlẹ́ṣì ṣeun kẹ ọlẹ́nẹkì ṣe ma alùkẹnẹlẹ́dẹ́ ọgẹ́lẹ̀ngẹ̀ẹ́lẹ́kù òun yìí ìnẹ̀nẹ́kàdọ́mọ́ ọ tee na aba na-eleche m ka iwu gbuo egba duke atito salam agba nga ba ne atito gbe kuma chilike nga ba na tini ya chi ona tini doko mi kunya duka yi nga to gaskiya lu ke linge ka toro dan ya ne ka ji e ka ya maya e ka ẹmi bẹ dun igbi bẹ ẹlẹ́kẹ̀dún yìí ni ìyàwó tó ya mìíràn àwọn yàtẹ̀ nìní ẹnilẹ̀ wọn bẹ dun ìyàwó tó gbẹ̀nà mìíràn yàtẹ̀ nìní tẹ́nẹ̀ dúró kìí náà bá nílẹ̀ ìyà wọn lè fóun ọkọ mi yìí kàkún náà múdùlọ màṣínì lédi tẹ́kì náà fẹ́kí dé lọ́gù nǹkan àwọn àbíkọ̀ dé wa dé ẹnu ẹnẹ méjì yìí

wee ka na me ji nwa gị mdụ ọla dị n'ime ka agbaghị wee ka nwa gị n'ihi ọla gide ege mdụ aka yi enwukwu umaru ka oji nwudewu enwukwu nna abubakar ka oji nwudewu alụka nibi ka oji nwude ya e chọla abakar na maka chọla ụmụrụ na maka dị ọla chọla dị na maka dị ọla alụka ọla ihe oyi ma na maka dị ọla na maka dị

inna rabbaka huwa a'lamu biman dhalla an sabilihi ojo nduwe umene kilabo kwa untetuli o huwa a'lamu biman ihtada eneke atona tuliba ojo unima mu eneke leneka yugide unke ni jene yosi ojo chama waja eneke leneka yugide wene yuka kwa yali kan ama ojo unpole unsema akene jibiti ojo akene jibiti todala ijugide amụnị adụsụkọlọkwa amụnị mama ji ama atọ n'ọjọ ọjọ meneki tọ na oji geski anyị ọjọ ameneki acha dị na leji ọkwa anyị anịkija ya mụnị taa esi ha ìdẹ́dẹ́gbà tọ́ náà السماوات وما في الأرض ليجزي الذين ساءوا بما عملوا بما عملوا ويجزي الذين احسنوا بالحسنى ولله ما في السماوات وما في الأرض ẹ̀hùn dúkìdé òjálè ọjọ́ nẹ̀yìn ẹ̀hùn dúkìdé ọjọ́ nẹ̀yìn wee e a ka na-eyi agwọ ngwe mọkago etonu oge nụ ịgba ka enye atụnụ bụ ka anyị alị anya ere mụ ụdala enwu dukiti nwe kwunu enwu dukiti nwe kwunu ihe aja ali ngala ntabali akwụlisi e akwụlisi egba awa wee a enwela aligudu onwu gị ya enweta enwela na onwu enwe oligudu na isi na isi nwa amụ na mamalama kwụji akpa wàá rọrùn omi omi afáyé afáyé ẹ̀hùn kò jùjà wọ́n yìí ẹni àyà ẹni ya ọmọ méjì aṣárọ̀ yìí ìṣùn aṣárọ̀ wọ́kẹ́ mú kókè ngbòhùn ilẹ̀ abáyọ̀ yìí èmi ń ẹni yúkí lè lẹ́yìn máṣù ẹ̀nẹ́ ń tákẹ̀ gbàmáyùn tawakkahu Allahu yawmal qiyamata ojo yawmal qiyamata tan ko jo kwa ne liaba manya ne le en ki du kwa te ne le gbogbo atoga na ne ki bi ba un manya che ma ma du ko kanu yi o maru sar nu yi ene ne duki manu ne koda abru kan ne le de tiki ki ma tu enen ke sha ne yunya ya kuma tono e. ye no ojo na ya ba mamudu cha mamudu cha du ile e mamudu nu ojo na ya ni kinadu le

òun dédá máa mímà kí wọ́n dédá rẹ̀ ìdẹ gbogbo àmì polisi kò máa tọ́ọ̀bì mọ́tò polisi mẹ́lẹ̀ ló ẹ̀hà jùbì ní ìdẹ gbogbo ìdẹ pẹ́ bẹ̀bí polisi ẹ̀họ́kà ìdọ̀wà kọlọ́rù wọlíláhì fi sọmọ àwá tó máa fi ládùn ẹ̀hùn dúkìdó ọya achinwekwunele ana achinwekwunele ọma achinwekwunele ofe achinwekwunele enwudugi achinwekwunele oge akweke akwụisi turu nwenewule yarisul arda wa man alaiha oyo kayeni inna nahnu narisul arda wa man alaiha wa ilayna turja'un inni aajin wa ne burgin wodu ja na aajin guma ugbo ma goduma ngoda biya ولله ما في السماوات وما في الارض ليجزي الذين اساءوا بما عملوا ينا بوكو ما شبي ne ba ma nya duro me okolo ma nguma ويجزي الذين احسنوا بالحسنى aboko ma shenyo ba amune ma chaka ma kenyo ma shin o ya duro me ma nguma ile ya wodu mo jona mm الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا النمما إن ربك واسع مغفرة هو أعلم بكم إذ أنشاكم من الأرض إذ أنتم أجنة إذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن تقى الله تبارك وتعالى يعني الذين يجتنبون كبائر الإثم والفواحش أبوكم أراني بيجتنبون Maara ara anyị ubi keba irol ism ole fi ihe uwe ji mara anyị bibote wal fawahish amukọla abutabu ma nwụrụ anyị bibote gị ilelemam ugbo kenike luma dake ole fi ihe gini omeleme mụ mara e mụ enwere shi na nabi sallallahu alaihi wasallam o ọma nabi adama duu ṣẹnu léèfì ma ṣe ọmọ níbi adama dú ṣẹnu léèfì ṣe mẹ ogbe èèlè ní ogbe èègìní èègìní wọ́n lẹ́mà ya mẹ́ ilẹ̀ lẹ́mọ̀ mọ́gbẹ́ akíbẹ̀ kí iye èègìní kè ẹ máa rán ìbìbò léèfì owó ìyẹ̀wó yìí tẹ́ tọ̀bẹ̀ kí iye èègìní kè tọ̀ iye èègìní kè dẹ́yìn ìmáwọn ṣà níbi gẹ̀ ní sẹ́dínà abubakar sẹ́dínà umar sayyidina Uthman sayyidina Ali ami sahabi ani gbogbo takile kitapa ola le duke si mani ke mele le gini ama olifi ye woji yi le o ne ni ki ya lola mo bote ye gini egbe bo ama olifi ye woji woji gide ona yi wa ka kuma do akini imamu zahabi rahimahullah yo takada ko jin imudo takada imudu ko imudu ki amado kitabul kebaye inu takada yake kamulezi wuje wuje kikomaji ishana kuji ashirku billah udi ishi pojo asihiru ifamu ishi alqatlu oni ipa tarku salati one kichaba kwa kiweju gidi kikosho azina zina ishi oya kimacho yawen takenya temounu bleki macho yawen take nya temo imile dwa sharabul khamri oteimo imudwa aliwati onekele kitenu hu nekele bidi imudwa arriba oke igweje imudwa samu ni vile idigi gbaluka gbaluka gbaluka gbogbo atogane samu live gire ipakuchaka live lelelelele annabi sallallahu alaihi wasallam ya hadisi ga bi hurairah radiyallahu ta'ala anhu ba yanihi izina ba ino ma nabi adama duki hutane bi zinaten ino ma nabi adama du ki hutane bi zinaten yani inna allah ta'ala kataba ala ibn adam hawzuhu min min az-zina ishi no la kwewe kenehi zinatila adraka dhalika la mahala ina uruki akoshi yani fa zina al-ain zina yo ehe jone annadhar shulu blaili ewo munu blali eki am enerege bokele ati ya ne kegi amonu blabi chinyo ka meyu eruko bi e kele ga oni le ba eyin e bushi o eyu eyin ni bushi o e mene gi e, ko ti ya ne to ehe juwe eyin bushi me to go ene ki ke a bọdenwu ilemi ṅọgba oyi idomụ ije ni ịnwụdabi ṅọgbere ṅa ni ọkarị ka alụkwụ maka anyị ṅọgbere ṅa agwụ karịrị ọmọle enile ha iyina enwe abide ayoyi mudirikuhu zinala mahala bí kìí géjúun kìí léjúun yìí ilẹ̀ kàdọ́mọ́ gídé júun tíyàn kíkà sẹ́gàfúrù láì dánú ìwọ́n nọ́lọ̀dá abọ́ ọ̀háundé inú lọ́lọ́ abẹ́ ìwọ́n tí jáànẹ̀ abọ́gbáhundé ìṣẹ̀gbá abẹ́ àkíṣọ̀bí ìwọ́n tí jáànẹ̀ abúbìhundé òhèdùbì ọmọ abẹ́ akọ́làmùnìṣe kí ni tí jáànẹ̀ ìwọ́n tí jáànẹ̀ éèpa ògìdẹ́ yìí éèpa ọyọ́dẹ́ abẹ́ àbẹ̀kẹ́pa ébìlẹ́ṣìnì ìwọ́ntí yá nẹ̀ ábí àálùlẹ̀ ń le, ìyá àálùlẹ̀ a wọ́la iṣẹ́ abẹ́nìkẹ́ àti ìdílẹ̀ àbùkù lẹ́hún dé kákàká bùlọ̀ nìkẹ̀lẹ́ so ẹgbà tó kejú ẹ kẹ̀ná define kẹ̀ná kàmẹ̀hún gidé ẹ define lẹ́hún ẹ define ọ̀hán kẹwàá ẹwà ẹwà ṣẹ́yìn yìí náà ìwọ́n máa ṣe sudara sallallahu alaihi ekunu bilen na dikpe yeke leju bilen oye ba emla da migiru da bitomo yanhi oya kulisi oyile zina domo ke to dale ngani bi eni o ma ni bi adam adu e izina inu inu pe onke a iye yude na ali gbogbo yen ni wazina lisan zina yaalu annukoko ohun tukola alu ke aka alu Alụkọ, aluko nobule de aluko aluko aluko rehun de ki li aluko hehun de ki li aluko ejun de ki li elo yun aluko de ki li ne chuju alun ti na ase ima chuju tani egba ke agboko bogi akola wegi oyo wegi oyo ti na ayi ga tɛ gigubi ki gbɔgba ki ma lɛ do ya ko dan kun yogo ko yane to ŋɛ dan kun ŋɛ dɛ ŋɛ ma hɛ do baba bi ŋɛ de dan kun abi ŋɛ ge mama mɛ mama ŋɛ dan kun mama ŋɛ mama mɛ ŋɛ ma hɛ do yɛ ni ŋɛ ye dan kun ŋɛ ne yi. ẹ̀lẹ́kún abdulkẹ̀ẹ́dẹ́ abdulkẹ̀ẹ́dẹ́ ó ẹ̀kẹ́ ṣàgíní ṣíṣọ́ ìlẹ́wọ̀n gúnmà máa kà ní abúngúdé òun ákà ẹ̀yà yúdùn òun núkà

takuma akọla abanile zinadomo abakini ina abutabu ebu ina abutabu ebu ina abutabu ẹmọ gọ́kù ma akọga ni bọ́ga na aki aṣe yin na manya ba were iboga ni manya bobule amuto bobule kuma akili awere yi allah ya isa subhanallah ohun ma a kàtà ma nánú kàgáyé alùkùnmà náà kàlẹ̀ àmọ́tọ̀bókẹlẹ̀ dúkùnmà dáadáa máa mọ́lẹ̀ a máa yá wọn gbó yítúmọ́ aláìrẹ́kì máa ní kejì bẹ́nu rẹ̀ ilẹ̀ abánilẹ́kùnmà kọ yìí wẹ́ dúkẹ̀lùkùnmà kílẹ̀ abánilẹ́dá alùkùnmà adàchílè alùkọ̀gbọ́n nẹkẹ̀lẹ́ dẹ́lè alùkọ̀gbọ́n obìnrin dẹ́lè takùnmà náà kọ́ ene ka o yewu ache kponga to ngede maya nuba na guma nuba na guma ta mana koma na responsible person take ada go moko ngaji inna to kola kuma zina ngalu ma zina ngalu ma zina ya lu de sallallahu alaihi wasallam ni wa zina wazina rijilaini ere achijina ọ na-akara achijina achi almeshiu ule nke ali alụka ebode mi egboji ulemi egboji ulanụmọ do ọ na-akere na zini ule ziniwunyi tomasidoma ika ni ci klas mere oji onobele gwakụlụ gwakụlụ n'emi take mere edukwu eda enado enado mere echere enado mere echere to mere eke edu chere gị domo ijina ngere edo ma chegara domo

ama joko be kuma chami professional prostitute ama joko ye kuma odu ko yo keje ama odi madam kunyi a se de ka mena pe ma odu ma ko to man takun ne mukunya se ti noble de hu toroda noble du hu toroda noble du ji toroda kenya o jododa dogba o toroda taka nagbo ne kele ki chapa pa ge ada gogo ya ki ya kana abudu oyi aka nesta inu gboto igi enwe ina stro alali ihe hali gboto ogo imo dị enye ẹgbẹ́ àmàgébẹ ìwé kẹrẹ ìṣe lè bọ́gẹ̀ lè bọ́ àwò lè bọ́ àkùkù gboto kẹrẹ ìṣe lè bọ́gẹ̀ lè bọ́ àwò ebe kẹrẹ jàmá ti hìm na yẹrẹ ahì mẹ́rẹ̀ rẹ̀ yẹrẹ ẹwọ́ bí ẹni hábìṣe lè bọ́ ìlè bọ́ àyè má dìlítìrí gboto ogun ló hata magbogbo akẹrẹbù wò tó yìí wẹ̀kẹ́ níbi screen saver bá martin ọ̀dàdín islam dánú oye ẹ̀rẹ́ oye àwọn ẹ̀rẹ́ oye igẹ́rẹ́ kẹsọ yìí takẹmùrù sí screen saver ẹni ẹ̀dúkì náà gba ṣẹ̀tẹ̀ kọ́ ẹ̀mẹ́ iná lé yọ ẹ̀ẹ́kẹ́ alùkìyàn lẹ́mà kí ní ìlú yọ̀ ńkẹ́ ẹ̀ àti yàn ìmáyàn lẹ́mà kí ní ilé kó máa màkẹ́ ẹ̀dù òtó ẹ̀ẹ́kẹ́ dàtí àṣẹ tìbí ẹ̀nẹ́ni àmá kẹmùrù sí screen saver yá kí ni dẹ́nẹ̀dùkì náà gba ṣẹ̀tẹ̀ kọ́ ẹ̀ kíṣọ́ ẹ̀ àná lé dọ́gba káyàn ẹnu òtọ́ ọmọ ẹ̀ ní kéde ọ́nà kẹlẹ́ gbẹ́jú àmá yóò lóbẹ̀lẹ́ ìkẹ́dẹ́ ọ̀tọ́ mi ń ẹ̀dẹ́ ẹ̀mú gbẹ́jú ẹ̀nà dúkì náà lílẹ̀ ẹ̀mọ náà lílẹ̀ ọmọ ẹ̀rọ tó dúbẹ̀lẹ́ kì islam tínì òyìnbó olóbẹ̀lẹ́ ṣe dún májà máa tínì kùmà dún májà yìí ẹnẹ kì í ń ná ọyà òun gbogbo akẹrẹ bú òtó amuto amute gini ni kwa kuchaka ndia cheti mayo en kitaka ni nangi gina cheti tude wala wene nangi gina cheti gele ndia cheti yi ne uka kuna tini kuyo wama se unke ne ngaba ne le cheti alo ka kola ya le jaba ye ba ele fike ma ya kodi biti ni ba a. ko mi ka unge take ku ile ba eno geje ko wala gide ba mali milile ka unshi wazi yi ya kola gide ya micro fresh ko imam shafi rahimahullah yé ni ìmáàmù ṣáfì yìí bá kà á gbódùn ìmáàmù ṣáfì ìmáàmù ṣáfì ba bá yé ni hi ẹ à máa dọ́ ọjọ́ kọjọ́ títà ṣùjọ́ kàtí wọ́n máa bá ẹnẹ kọjọ́ ṣe oúnjẹ́ ìmáàmù ṣáfì yìí ọ̀dọ́mọ rẹ̀ ṣáfì iyù iye amó lè táhì kì í wúgo bá ẹun dúkìlì olè táhì lẹ́lẹ̀ ngboku ma tu takada won yo mo lo takada nu e ebi abi ago alu ki gole pa wa na me idu idu yi won nu jo jo ka to ko yo siun imam shafi ugo kuma raro aro kuma ro ene ki araro amko hula ni de hula ni meji araro de ki amara ro imam shafi won agbisi man mi yugo ma ene ya yo ma leye ene ya yo ka ya leye imene ki ada human

ma ngunu yo katida ile ojú mẹ́wọ́n ti ilẹ̀ rẹ̀. báyìí ni máàmù ṣáàfì rahimahulá ẹ̀hùn kẹ́ ní ìka ẹ̀ka kágbọ́ ìpò tọ́ ìkíníkà ẹ̀ka bá ní ẹ̀hùn kaba ní ẹ̀ka bá ní ìkò kẹ́ka bá ní ẹni ẹ̀dùhọ́gẹ́ ní alùkẹ́ ní ẹ̀kẹ́ ẹni ẹ̀dùhọ́gẹ́ ní ìtìmọ̀lẹ́ tó ìkàtà ní òun múdàmú yìí sí ẹ̀họ́kà

ya tubia na egbegide imidali ga ọka tupu oyi ehile gị me ama abiri uju leba taki ihe bụlọ na oji mbren ule m bụlọ enwebe bụlọ eyi unu bụle milion na gị ji yi le bụlele gọọ ite oluhodo a oluhogo ma te ma mmiri e ya ka ihe bụle ya m nke juru m igbo ihe a na ya nwere dị amal onye gwa egola ebe a nwụ bọkọtọ ha gbogbo e a yára lè ní abú ọlálẹ́gùn ma mú yára lè a ma ka inna lillahi wa inna ilaihi rajiun oje kilo ajimu mi emi ngado ka to aka de ine adomo nginin ona taka no do nojimu subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sallu ala nabiyil karim